ẹ máa káàbọ̀ padà sílé agodo ká tún lọ sí ìdánidúró ráńpẹ́ ẹ àlejò mi tó wà níkàlẹ̀ wọ́n ti ṣàlàyé irú oríṣiríṣi e owó orí tí ìjọba ń gbà èyí tíjọba àpapọ̀ lè gbà èyí tíjọba ìpínlẹ̀ ń gbà àbí ìjọba ìbílẹ̀ wọ́n ti ṣàlàyé ẹ̀ wọ́n tún sọ àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tí ó dàbí pé èyí tá à double taxation wípé mo ti san mo tún san lórí tí mo ti sanwó lé lórí tẹ́lẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ fún wa ìbéèrè tí mo tá a béèrè ká tó lọ sí ìdánidúró ráńpẹ́ ó ní pé lára wọn pẹ̀lú àjọ wọn náà ni wọ́n fi ń ṣe adarí ẹkùn tó ń gba owó orí wípé yàtọ̀ sí pé ń tẹ́jọ́ fẹnu kò láàrin ara yín èyí tó bá jọ̀rọ̀ ẹ̀yìn tó dé orí àléfà tó wá dá ọwọ́ wú yàtọ̀ sí tẹ́ ẹ ti sọ ǹjẹ́ ẹ máa ń kàn sí pé ọ̀rẹ́ mi bó ṣe ṣé o má kù díẹ̀ káàtó ohun tí wọ́n sọ fún wa ni pé àwọn máa ń ṣe ó ibẹ̀ la lọ ibẹ̀ la dé tá a fi lọ sí òkè lọ́hùn níbẹ̀ mo fẹ́ béèrè ẹ̀ríkẹ́ tí ẹ bá sọ fún tí ó bá gbọ́ àbí tí ò bá jẹ́ ìbáwí àbí nǹkan kan wà tẹ máa ń ṣe fún ara yín tẹ bá fún nímọ̀ràn tí ò bá ṣe ṣé ìbáwí wà. ẹ ṣe olóòtú kò sí ìbáwí ìdí tí ò fi sí ìbáwí lórí ẹ̀ ni pé ṣé ẹ mọ̀ pé àwọn kọ́ ni wọ́n gbà wọ́n síṣẹ́ ṣé ìjọba ni wọ́n ń ṣe. ẹ ṣùgbọ́n wọ́n mú mọ̀ràn fún un ni a máa mú ìmọ̀ràn fún wọn mm. so àwọn náà wá lọ jókòó wọn wá lọ wo ìmọ̀ràn yẹn because kò ń ṣe àwọn nìkan náà náà máa decide lórí ìmọ̀ràn yẹn so àwọn náà ṣe máa lọ jókòó pẹ̀lú àwọn tó kù wọn àwọn ẹgbẹ́ wọn láti sọ pé mm. ẹ wá o kíní yìí lóòótọ́ báyìí ló ṣe rí báyìí ló ṣe rí o báwo la ṣe lè ṣe torí ìjọba ń wá owó ni ah, ìjọba ń wá owó <laughs> ìjọba ń wá owó ni so ẹni tíjọba dẹ̀ gbé síbẹ̀ pé kó wá owó wá mm. òun náà fẹ́ wá owó fún ìjọba láti wá owó so àwa la máa pè wọ́n jókòó pé ẹ wá kíní tẹ̀ ń ṣe yìí ó ti ń di kíní fún aráàlú wọn ti ń san owó lẹ́ẹ̀mejì wọn á ṣẹ̀wá ní òkè ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ ká wò báwo la yìí fẹ́ ṣe báwo la yìí fẹ́ ṣe. <laughs> ó dáa náà ẹ bá ní pé ẹ̀tọ́tọ́ ẹni tó bá ti gbọ́jà lẹ̀ báyìí owó ló fẹ́ fi pa ó lè fẹ́ rérè ńbẹ̀ ẹ tí a bá ní pé òkè a fẹ́ pawó àwọn tó ń san táàsì ó fẹ́ dàbí pé àwọn tó ń san púpọ̀ nínú ẹ̀ bí ọ̀tọ́ ń gba owó ọ̀tọ́ ń gba owó oṣù ọ̀nà dà pé ìjọba ló ń rí mú mọ́lẹ̀ jù láti sanwó àwọn iléeṣẹ́ ńláńlá mi wọn kì í fi bẹ́ẹ̀ san. àwáwí tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ ò ní pé àwọn kan da àwọn fẹ́ da omi àwọn fẹ́ mú mi nínú àwọn ìkòkò kí wọ́n ti lọ dà sínú odò wípé ibi táwọn sanwó sí àwọn ò rí ẹ̀tọ́ ẹ̀ eléyìí ni wọ́n á fi béèrè pé owó orí tí wọ́n ń gbà kí ni nǹkan tí wọ́n yẹ kán tó yẹ kán fi ṣe àti kí wọ́n fi ń ṣe tí wọ́n dẹ̀ fi ṣe. ẹ ṣe rí owó orí ní gbogbo àgbáyé ni wọ́n ti ń gbà ìlú mi ti wà tẹ́ pé kò tiẹ̀ sí nǹkan míì ju owó orí lọ tán fi ń ṣe ètò ìlú ṣùgbọ́n ní ìlú wa Nàìjíríà a ti rí tẹ́lẹ̀ pé epo la gbọ́kànlé jù ṣùgbọ́n gbà tẹ́ pé ó tún ti di pé ó ti wá sẹ́yìn díẹ̀ ó ti mú kí ìjọba kó tún wò pé kí la lè ṣe tí a bá wò á rí i pé ìjọba tó wà lórí àlééfà nísìn ní kékeré láti bí ọdún mẹ́rin sẹ́yìn tẹ́ bá wo owó tí wọ́n gbà wọlé lórí owó orí ó ju tá à ń gbà látẹ̀yìn lọ. ẹ gẹ́gẹ́ bí tán sanwó náà tán ń sá tán sanwó ọ̀nà mobile. Mm-hmm. ó ju tán gbà tẹ́lẹ̀ lọ mm-hmm. nítorí ọ̀pọ̀lọpọ̀ mm. ní oṣù gẹ́gẹ́ bí ìtẹ́ sọ pé ọwọ́ àwọn tó ń ṣiṣẹ́ nìkan náà ti ń gba owó tẹ́ bá rí i pé ní ọdún nọ́ngbò oṣù ẹ rí i pé ní ọdún two thousand and seventeen ìjọba gbé kinní kan sílẹ̀ tá à ń pè ní VAIDS. VAIDS kí lè yẹn dá lé lórí. èyí tí yẹn wà fún ni pé voluntary asset um, declaration scheme mm-hmm. ìjọba fẹ́ kí oníkálukú wọ́n fún wọn ní eh, ehm, àǹfààní láti jẹ́ pé wọ́n tó bá mọ̀ pé ò san ò kí ń sanwó rí o mm. tàbí ò kí ń san tán o mm. tètè yá lọ kó lọ ṣe ẹ̀tọ́ nìsín ìwé tó yẹ kó o ṣe kó yẹ kó o kó o kọ kó o kọ kó lọ bá wọn torí tí àwọn bá máa wá tó bá sáwọn bá táwọn bá rí pé ò sanwó rí mm. wàá fi ojú balẹ̀ ẹjọ́ wọ́n á dẹ̀ gba owó orí yẹn wọ́n á tún gba gbogbo èlé tó yẹ kó gbogbo tó yẹ kó wà lórí ẹ̀ wọ́n á gba gbogbo ẹ̀ wọ́n á dẹ̀ tún mú ẹ lọ ilé ẹjọ́ tó wọ́n fún wọn ní àǹfààní yẹn wọ́n tún ń ṣèkọ́nà tá à ń pè ní VOARS ìyẹn fún àwọn tó wà lókè òkun tó ń gbó lọ sókè òkun kankan àbáwọn mm-hmm. tí wọ́n ní owó ńlá tó fowó pamọ́ sókè òkun wípé ẹ wá sọ gbogbo nǹkan tí ẹ ní mm. kó tó di pé a máa lé yín kiri tá bá ti lé yín kiri nísìsiyìí tá bá ti fún yín ní àǹfààní tẹ́ ẹ bá ti lò tá bá bẹ̀rẹ̀ nísìsiyìí ẹ ní orí ọ̀fẹ́. ìyẹn fáwọn tó ń gbowó lọ sókè òkun wọn lọ fi rajà náà wọn tọ́jú ẹ sọ wọn tọ́jú ẹ síbẹ̀. wọn tún máa san owó orí síjọ fúnjọba nàìjíríà ẹ bẹ́ẹ̀ ni. àṣọwọ ah, nàìjíríà náà tọ́jú sọrùn ni. a ẹ ni. London wọn ná náírà Eh, amẹ́ríkà wọn náà ṣe mọ́ convert ni ọkàn bá ẹ eh, oh, eh, torí àwọn ará ilé ọkàn àwọn tó ń wò wá ni ni ó fi yẹ kí a ṣàlàyé uh-huh. ẹ lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa tẹ̀síwájú àgbọn bí kíní yẹn ṣe rí yẹn lẹ́yìn yẹn nígbà tíjọba ti fún wọn ní àǹfààní yẹn tí wọn ti ṣe mm-hmm. ó ti di pé kó máa gbé àwọn èèyàn lọ sí ilé ẹjọ́ ìjọba tún wáá ṣe kíní kan tí ilé ẹjọ́ ti sọ ń sìn pé ìjọba ò lẹ́tọ̀ọ́ pé kán lọ ṣe wọn nǹkan tó ń ṣe ń sìn ni pé ṣé mọ̀ pé tí ẹ bá ti ń ó ní nọ́mbà kan tíjọba máa ń fún gbogbo ẹni tó bá ń sanwó orí iléeṣẹ́ tó ń sanwó orí mm. tíyẹn bá ti lọ sí ìjọba bí wàá jẹ́ pé ìjọba ìpínlẹ̀ ni àbí ìjọba àpapọ̀ ní tẹ́ bá lọ síbẹ̀ wọ́n máa fún yín ní nọ́mbà kan tá à ń pè ní TIN tax identification number tọ́ bá ti fún yín ní tax identification number yẹn gbogbo owó tí ẹ bá san gbogbo owó tẹ́ bá pa ní oṣù yẹn ìjọba máa mọ̀ ọ máa mọ owó tẹ́ pa. láì ti san tax láìsí san eh, wọn ti mọ orí tẹpa ṣé ẹ mọ̀ pé n tà ń pè ní vat yìí ìjọba kan máa ní five percent ni mm. lórí nǹkan tó bá pa mm. àfi tó bá jẹ́ pé wàá wá tó sọ pé ok o nínú owó tí mo pa yìí o mo ti fi owó ra nǹkan kan tèmi náà ti san vat lórí ẹ̀ o mm. ìjọba ní òkè yọ owó tí o san as vat lórí nǹkan tó rà kó yọ kúrò kó wá sàn tó kù fìjọba so ìjọba jẹ́ wọ́n jẹ́ kó jẹ́ pé vat yẹn àwọn ilé iṣẹ́ ló ń bá ìjọba gbà lóòótọ́ mo sọ pé àwọn tó ń ra nǹkan ló máa ń san but ṣùgbọ́n àwọn ilé iṣẹ́ ti ń san kó tó di pé ó kan ẹni tó ra nǹkan wọ́n ti máa san wọ́n ti máa sanwó yìí àpò ìjọba sílẹ̀ kéèyàn tó lọ ra nǹkan kó tó di pé lọ ra nǹkan. nítorí jẹ́ pé ẹbí pé wọn aya yín lówó tẹ bá wà rajà àjọ wa padà ṣé wàá yẹ kó rí bẹ́ẹ̀. ó yẹ kó rí náà nìyẹn torí ìjọba ní ètò yẹn pé ẹni tó bá ra nǹkan ló máa san tó bóyá kórìí àwọn kàn jẹ́ bí agent fúnjọba ni mm. láti san ẹ rí i pé company ló máa sábà jẹ́ agent fúnjọba jù mm. especially ní àwọn tax yẹn mm. bẹ́ẹ̀ náà ni payee náà mm-hmm. eh, company tí wọ́n bá ń ṣiṣẹ́ fún ló máa bá yàn yọ tá a san fúnjọba eh, vat náà company tó bá tìkílẹ̀ ló máa san so kó tó dìgbò kan ẹni tó ra ọjà yẹn gbẹ̀yìn mm-hmm. so bí ìyẹn ṣe rí nìyẹn. ó bí ètò ẹ̀ sọ pé eh, wọ́n fààyè lẹ̀ fún ìwọ tí kò bá kí ń ṣe sálárì tí ì ṣe pé ń gbọ́ owó oṣù wọ́n fààyè lẹ̀ fún ẹ tí kò wá sanwó orí yẹn hmm. kí àwọn tó wá yẹ̀ wò pẹ̀lú ọ ní pé àwọn èèyàn wa kọ́lọ̀ ń ṣàánú wa ni nípa òótọ́ ọnú àti fífa ìjẹ́ rò pé ẹni tó fẹ́ lọ ṣe aṣojú ìjọba àti ẹni tí ó wá fúnra rẹ̀ wípé nǹkan báyìí ni iye tó yẹ kí san owó lé lórí owó orí lé lórí ìjẹ́ ẹ pé òótọ́ lè farahàn láàrin yẹn kíjọba tó lè gba ohun tó sí lọ́wọ́ tó fẹ́ gbà lọ́wọ́ aráàlú torí àwọn òṣìṣẹ́ ìjọba gan máa ń béèrè owó kóbẹ́ lórí ẹ̀. ẹ ṣe rí nǹkan tí ìjọba ṣe ni pé ó ní ìwé tí èèyàn máa kọ sílẹ̀. sọ́ọ̀ náà la máa fún yàn. àwọn náà la máa fún yàn. àwọn òṣìṣẹ́ wọn ló máa fún yàn. bẹ́ẹ̀ni kí wọn máa gbà tó máa fún yàn tó máa kọ sílẹ̀ pé nǹkan báyìí ni mo ní o wọn fẹ́ kí o sọ ẹ̀tọ́ nǹkan tó ní kó dẹ̀ sọ iye kó dẹ̀ san iye tó yẹ kó san tó bá san nígbà yẹn ìjọba ò ní fi owó lé wọn ní sọ pé ó yẹ kí n ti ó yẹ kó ti sanwó láti two thousand and fifteen ó san o láti gbà yẹn máa máa fi owó owó tí ẹ bá fi lé so gbogbo yẹn ó máa kú mẹ then ìjọba ò ní gbé ẹ lọ sílé ẹjọ́ nǹkan tí yẹn wà fún mi ṣùgbọ́n tí yẹn bá purọ́ nínú kíní yẹn again ṣe mọ̀ pé gbogbo document tó filẹ̀ yẹn gbogbo nǹkan tó kọ sílẹ̀ wọ́n sì ń padà bọ̀ wá wò nǹkan tí ìjọba kan ti fi yẹn lẹ̀ ni pé ok ẹ ti ń yọ bọ́rọ́ látijọ́ ìlórí kíní bọ̀kọ́ má dàbẹ́ ni pé àwa ní kẹ́ wá san owó tó owó tó yẹ kẹ́ san lórí ẹ̀ gbogbo àwọn owó tó lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ kẹ́ san ìyẹn níjọba fẹ́ yọ kó àti pé wọ́n ní gbé ń lọ ilé ẹjọ́ mọ́ ṣùgbọ́n tí ò bá wá ṣe rárá wọ́n fẹ́ eh, eh, tí ò bá wá ṣe rárá because eh, àyà àǹfààní yẹn ti lọ mm. fúngbà kan jẹ́ mọ̀ kó ń ṣe kan tó lè wà fún láyé fún láíláí so fúngbà kan ni two thousand and seven tí wọ́n kọ́ ṣe fún six months àti àwọn tún béèrè fún kan sún síwájú ìjọba tún di ọdún tó so ìgbà tó ti kọjá yẹn ìwọ́n tó ti fún láǹfààní tó ṣe oníjọba àkáǹtì eh, oníkálukú wọ́n á froze àkáǹtì wọn mm. wọ́n á mú àkáǹtì wọn á block ẹ̀ ò mm. ní access tí eh, ilé ẹjọ́ sọ pé ìjọba ò lẹ́tọ̀ọ́ sí pé kíjọba ìjọba ò lẹ́tọ̀ọ́ láti lọ froze àkáǹtì àwọn tí wọ́n sanwó. Eh, ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ ní ọ̀rọ̀ èló ni ẹ rò pé ó yẹ kí VAT àti VAT o àti tax o bóyá individual náà ń gbà lọ́wọ́ ẹ o àbí èló ni táàsì ìgbélékè percentage wo ló yẹ kíjọba máa gbà. ẹ ṣe rí jẹ́ mo sọ pé owó orí ó pọ̀ oríṣiríṣi gbogbo ẹ̀ náà ló dẹ̀ ní iye tí wọ́n máa gbà mm-hmm. irú value added tax tá à ń sọ vat five mm-hmm. percent ni. ayé mm-hmm. bọ̀ lórí ẹ̀. ìdá márùn-ún márùn-ún ni tí a bá ń sọ̀rọ̀ lórí ti àwọn ilé iṣẹ́ ilé iṣẹ́ ìyẹn bíi ìdá thirty percent thirty percent nìyẹn mm-hmm. tá a bá ń sọ̀rọ̀ lórí payee ìyẹn lọ bíi twenty to twenty four percent tó yẹ kéèyàn máa san lórí ẹ̀. mo wá fẹ́ kẹ́ ẹ ṣàlàyé kinní kan fún wa owó orí èwo ni ìjọba àpapọ̀ lẹ́tọ̀ọ́ sí láti gbà àti èwo ni ìjọba àpínlẹ̀ ló lẹ́tọ̀ọ́ sí láti gbà. owó orí tó yẹ kí ìjọba àpapọ̀ máa gbà àwọn ni èyí tá à ń pè ní eléyìí tá à ń sọ yìí nísìnyí vat tá à ń sọ ìjọba náà ní kọ́kọ́ o mo ń sọ lẹ́ẹ̀kọ̀kan lọ ní ìjọba àpapọ̀ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti gba eh, vat ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ lóríṣiríṣi ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti gbà mm-hmm. gẹ́gẹ́ bí a ṣe ń sọ nísìnyí bóyá èmi mo wà lẹ́kọ̀ọ́ nísìnyí èkó ni mo wà nísìnyí mo wà lẹ́kọ̀ọ́ nísìnyí mo fẹ́ san vat ni ìjọba ìpínlẹ̀ ṣe mọ̀ pé kò náà lọ́dà eh, ìpínlẹ̀ so àwọn náà by on behalf of um, federal government. federal government but um, ti withholding tax ó pín sí méjì. ìyẹn lórí contract tí wọ́n eh, bá lórí contract tí wọ́n bá ṣe ó pín sí méjì federal ó máa ń gba àwọn tó ń pè ní limited. bàbá wa ẹni sọ̀rọ̀ afẹ́délé agbára náà tá a bá padà dé ibi tí ẹ fi ẹnu ọ̀rọ̀ kò sí la máa ti padà ẹ̀yin àlejò àmì ẹ̀yin ọ̀rẹ́ wa nílé ó dá mi lójú pé hmm, n tá à gbéyàwó lónìí ẹlòmíràn máa tara ni pé kí ni èmi ò ní sanwó orí kankan o ẹ ti gbọ́ bọ́ yẹn ń ṣàlàyé ẹ̀ ipe ti vat ìjọba àpapọ̀ ló ń gbà tá bá padà dé láti ilé agbára ibi tá a fẹ́ nà ọ̀rọ̀ jóná sí ní ìpele òun láti máa bẹ̀rẹ̀ à ń lọ ná a sì ń padà bọ̀.